real business ó ní ọ̀rọ̀ olóyè Sunday Igboho ìrètí gbogbo wa ni wípé kí olóyè Sunday Igboho kó kókò níbi tó wà lónìí ká sì gbọ́ ìròyìn ayọ̀ gbọ́n ohun tá a tún padà gbọ́ lónìí ó tún ṣe wá ní kàyéfì òun náà ni wípé ìjọba orílẹ̀-èdè Republic of Benin wọ́n ti gbé ẹ̀sùn míì dìde fún olóyè Sunday Igboho ẹ̀sùn wo ni wọ́n gbé dìde fún olóyè Sunday Igboho ìyẹn ni pé báwo ló ṣe wọ̀lú lọ́nà àlùmọ̀kọ́rọ́ yín èkejì wọ́n ní ó sò pàǹpá pẹ̀lú àwọn èèyàn kan láti wọlé ìkẹta àwọn fẹ́ mọ àkókò tó ti dé sí Republic of Benin èròǹgbà rẹ̀ ní Republic of Benin ṣé ó tún wá sí Republic of Benin láti wá ṣe àwọn èèyàn níjàmbá ni tàbí láti tún wá kó àwọn èèyàn sòdí um, eléyìí ló tún jẹ́ eléyìí tó bá èèyàn lọ́kàn jẹ́ ìdí ni pé a ń gbìyànjú láti jèkú rọ̀rọ̀ tán um, àwọn èèyàn kan tó ń gbọ́n wọ rẹ̀ sáwo ojú òye òun náà ni wípé ó ṣeé ṣe kíjọba orílẹ̀-èdè Nàìjíríà kó mọ̀ntì prẹ́yọ̀ lórí ìjọba orílẹ̀-èdè Benin káwọn náà wá fẹ́ fífọ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n wọ́n ti mú dá wa lójú páwọn ò ní yọ̀ǹda olóyè Sunday Igboho ẹ jẹ́ ká ṣàlàyé díẹ̀ fúnra wa ẹ̀sùn tí orílẹ̀-èdè Republic of Benin béèrè yìí tí wọ́n gbé síwájú olóyè Sunday Igboho á rí pé ẹ̀sùn tí ò fẹsẹ̀ múlẹ̀ ni ẹbí mi pé kí nìdí àkọ́kọ́ ẹni tí ń sá àsálà fún ẹ̀mí ẹ̀ ọ̀nàkọ́nà ló lè gbà débì kan o torí pé tí wọ́n bá ń léèyàn yorùbá ní àgbàlagbà tí ń sáré inú ẹ̀ kan bí ọ̀bá lé nǹkan dandan ni pé nǹkan le líle tó túmọ̀ sí wípé olóyè Sunday Ìgbòho ni wọ́n ń wá ẹ̀mí ẹ̀ ni wọ́n ń lépa ẹ̀mí ẹ̀ olóyè Sunday Ìgbòho ni wọ́n bà dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà jẹ́ nílé ẹ̀ olóyè Sunday Ìgbòho ló sì mọ̀ wípé àwọn tó wá òun ìránṣẹ́ tó wá sílé òun ní July first st ìránṣẹ́ ikú ni wọ́n wọn ò kì í ṣọ̀rẹ́ eré kílajà ń bẹ̀kùn sí so tó bá wá gbìyànjú àti kú lórílẹ̀‐èdè tí wọ́n ti fẹ́ gbẹ̀mí ẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ eléyìí tí ìjọba orílẹ̀-èdè Republic of Benin tí wọ́n wá ń béèrè báyìí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí uh, ìdí ni wípé olóyè Sunday Igboho gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé báwọn èèyàn ṣe ṣàlàyé fún ọ ni pé kò ń so ní jàgídíjàgan ó liberate àwọn èèyàn ẹ̀ ó ń gba àwọn èèyàn ẹ̀ kúrò nínú ìdààmú kò fẹ́ kí àwọn ajagun gbalẹ̀ kí wọ́n gbalẹ̀ wa ló ṣe ṣe bẹ́ẹ̀ so ẹni tí ń sá àlè béèrè ìbéèrè kankan lọ́wọ́ ẹ̀ ìdí ni wípé ẹni ọkàn lọ́mọ̀ òkú tí kìí ṣe tẹni kọjọ́ tọ̀fọ̀ ó ní mo ní kí n wá ṣàlàyé fẹ̀yìn èèyàn mi àkọ́kọ́ mo béèrè lọ́wọ́ yín pé ńbo ni Tinubu wà ẹlẹ́ẹ̀kejì náà ni mo ta yín lólobó pé àwọn DSS ń tọpa mi káàkiri wọ́n ń lé mi káàkiri tó sì jẹ́ wípé ọ sọra rẹ̀ díẹ̀ mi láì kìí ṣe tí mi ò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mò ń sùn kélekèle káàkiri ni ṣùgbọ́n ilé ó tún ti wá jẹ́ kí n súnra kì dáadáa ọlọ́run aláàánú kò ní fi wá sílẹ̀ fún ọ̀tá mú lágbára ọlọ́run tá a bá tún gbọ́ ìròyìn ayọ̀ tàbí mo ní nǹkan míì tí mo fẹ́ sọ fún lágbára ọlọ́run má pé àkíyèsí yín sí ẹ yọ̀ǹda mi báyìí mo fọlọ́run bẹ̀ ni àánú ọlọ́run aláyọ̀ ní fi sílẹ̀ wàhálà àtìdààmú ò ní súnmọ́lé yín ẹ̀ní gbọ́mọgbìn bíi ti ọ̀gẹ̀dẹ̀ ẹ̀ní sìnkú aya ẹ̀ní sìnkú ọkọ ìná ò ní tán wo yín ẹ bá ti ń tọ́ bàbò owó lẹ́mọ̀ mú jáde akandọ́ọ̀rọ̀ awíkóńkó òun náà ló kọ́ mi ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ awíkóńkó ẹ sọ̀scribe sí YouTube channel mi àkàndá ọ̀rọ̀ live àkàndá ọ̀rọ̀ live ẹ wá èdè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀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 yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ aájú wa ṣe ẹni tẹ́ wà ní nàìjíríà oorun ayọ̀ láòsùn o báyìí gàrí.